oògùn bílẹ̀ afúnni ni wọ́n sọ olóyún abẹ́rẹ́ láì ṣiṣẹ́ abẹ ewé ń jẹ́ oògùn jẹ́ má ṣe lògùn without doctor's prescription mo tẹnu mọ́ mo tẹnu mọ́ call on doctor's attention if you need solution mo tẹnu mọ́. ètò yìí ètò ìlera lọ́gán lórí ìkànnì kejìlá ìyẹn NTA Abẹ́òkúta Channel twelve orúkọ tèmi ni Àyìnlá Balógun lónìí a ní kókó ọ̀rọ̀ lórí ìlera láti bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ a sì ní dókítà wa níkàlẹ̀ dókítà Àbáyọ̀mí Ẹ̀rìnòṣó tí wọ́n jẹ́ dókítà fún ìmọ́tótó àti àlàáfíà agbègbè ní ilé ìwòsàn Federal Medical Center ní Ìdí Àbá l'Abẹ́òkúta dókítà wa ẹ káàbọ̀ sórí ètò wa. a kí gbogbo ẹ̀yin aráalé. ẹ ṣe púpọ̀ ẹ a fẹ́ sọ̀rọ̀ lórí àrùn covid-19 a fẹ́ kẹ́ ìyànnàná ẹ̀ fún wa dáadáa lórí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ àìmọ̀ ló wà láàrin àwọn èèyàn láwùjọ wa tí wọ́n dẹ̀ tún fi ń àìmọ̀ yẹn náà tí wọ́n tún fi ń ṣe ẹ̀tọ́ fi ń para wọn lára lórí àrùn covid-19 yìí a fẹ́ kẹ́ sọ fún wa dókítà wa báwo ni a ṣe lè ṣe àpèjúwe covid nineteen. gẹ́gẹ́ bí àwọn. <sighs> Eh, gẹ́gẹ́ bí ẹ ṣeun fún ìbéèrè yẹn olóòtú nítorí pé tá a bá wo ṣàkun àrùn tá à ń pè ní covid nineteen yẹn ẹ̀hún tó gbé 19 dórí ẹ̀ ni pé ọdún 2019 ni ó jẹyọ tí gbogbo àgbáyé mọ àrùn tó ń jẹ́ bẹ́ẹ̀ kó tó di 2019 kò sí àrùn tó ń jẹ́ orúkọ yẹn kan tó fa 19 orí ẹ̀ nìyẹn so àpapọ̀ covid yẹn orúkọ eh, kòkòrò àìfojúrí tí àwọn olóyìnbó máa ń pè ní virus àwọn kòkòrò àfojúrí yẹn wọ́n pè oríṣiríṣi àwọn tá pè ní bacteria wà àwọn míì náà tún wà bọ̀ tí eléyìí virus la máa ń pè èyàn ò lè rí láì bá ṣe pé a fi sí abẹ́ ẹ̀rọ tí ó máa ń jẹ́ kí nǹkan tóbi ìgbà yẹn la lè rí so òun ló máa ń fà kí wàá ní a ṣe lè ṣàpèjúwe ẹ̀ nítorí pé àwọn ohun tó máa ń jẹ jáde tí àpẹẹrẹ tí èèyàn máa fi mọ̀ pé nǹkan ń ṣe mí lára ti àrùn yẹn ó jọ ti ọ̀pọ̀lọpọ̀ àrùn míì pàápàá jùlọ àrùn tó tó gbèrègede ní àdúgbò tiwa tá à ń pè ní ibà malaria ọ̀pọ̀lọpọ̀ àpẹẹrẹ covid yẹn ó jọ ti malaria so yẹn ló ṣe jẹ́ pé téèyàn bá ti bẹ̀rẹ̀ sí ní àpẹẹrẹ kéèyàn má sọ pé ibà ni ibà ni ibà ni o gbọ́dọ̀ tún béèrè lọ́wọ́ àwọn tó kọ́ṣẹ́ mọṣẹ́ so àwọn péré wọn ni ẹ máa fi rí ẹ mọ̀ pé ibà náà ara máa gbóná ìyẹn máa làágùn ọmọ mẹ́fọ̀rí wá ṣùgbọ́n tó wà ní tẹ́lẹ̀ yìí ni pé ikọ́ èèyàn lè wúkọ́ ní tóyàn bá níbà náà àgàgà àwọn ọmọdé àwọn ọmọdé bá níbà wọn lè wúkọ́ hmm. so ikọ́ ibà kórẹ́ èèyàn àti kéèyàn má lè mí dáadáa àwọn yẹn ló jẹ́ àpẹẹrẹ ṣùgbọ́n kò wá di pé tí wọn bá ti ní o ti ní covid nineteen kò ń ṣe pé o ti ní covid nineteen a ní láti béèrè àwọn ìbéèrè lọ́wọ́ ẹ̀ ǹjẹ́ o lọ síbì kan bóyá o lọ sí patí mìtírò ti pọ̀ o ní contact wọn ni pé o ní ọ̀ṣàbálágbà pàdé ẹnìkan níbì kan tó lọ ṣe mọ̀ gbogbo orúkọ yẹn la gbọ́dọ̀ béèrè paríparí ẹ̀ ni pé o gbọ́dọ̀ ṣe àyẹ̀wò tí wọ́n máa wá lọ wò pé ṣé ara pa fáírọ́ọ̀sì yìí ṣé wà nínú àyẹ̀wò yẹn tàbí kò sí kéèyàn tó lè sọ pé covid lélẹ́yìí kò ń ṣe àrùn tẹ́kàn máa wòyàn lójú pé òun wúkọ́ covid ló ń ṣe ẹ́. <laughs> Eh, ẹ téèyàn bá wá dé ilé ìwòsàn lọ́pọ̀lọpọ̀ ọgbà tó bá sọ pé wọ́n fẹ́ ṣe àyẹ̀wò fún wọ́n máa ní ká mú àwọn nǹkan wá láti ara wa bóyá bí ìtọ̀ ni bóyá bí ìyàgbẹ́ ni àbí bóyá bí ẹ̀jẹ̀ kí ni nǹkan náà gan tí wọ́n máa ń ṣe àyẹ̀wò ẹ̀ nílé ìwòsàn tá a máa fi mọ̀ pé àrùn covid ó wà lára. Eh, tí ó bá jẹ́ pé bóyá ẹ ti rí ibi tí wọ́n ti ṣe rí ó ní ọ̀pá gbọ̀ọ̀rọ̀ kan báyìí inú múná máa ń kì í bọ̀ so ó ń ṣe pé imú wa yẹn ó ní àwọn nǹkan kan tí tí àwọn tó dàbí asẹ́ nínú bí asẹ́ yẹn láwọn nǹkan náà tó tún ń jáde tó dàbí pé bí ikun ṣùgbọ́n kò ń ṣe kun so orí àwọn kìnìyàn náà máa fi ọ̀pá yẹn kó wọ́n bá ti fi kìnìyàn kó àwọn kìnìyàn òun náà máa lọ wò ní ilé ìyẹ̀wò wọ́n á wá rí àràpá fáírọ́ọ̀sì yẹn níbẹ̀. ṣe afẹ́kẹ́ sọ fún wa ní báwo ni èèyàn ṣe lè mọ̀ lágọ̀ọ́ ara tiẹ̀ gangan ohun tó ń ṣe ní covid nineteen ǹjẹ́ èèyàn lè mọ̀ lágọ̀ọ́ ara tiẹ̀. nítorí pé ariwo ẹ̀ ti pọ̀ àfẹ́ lè sọ pé ó lẹ́ni tí ò tí gbọ́ rí pé nǹkan kan ń jẹ́ covid nineteen so ìfura ti wà bí ó tiẹ̀ jóun gan èèyàn máa rò lọ́kàn ẹ̀ pé ah, ṣé kìíní yóò ní jẹ́ covid nineteen so yẹn máa ń jẹ́ káwọn tètè sáré jáde hmm. because eh, eh, àwọn yorùbá ní eh, àrùn ní bòmímọ́lẹ̀ kí n pa ẹ̀ dànù hmm. pariwo mi síta kí n fi ẹ́ sílẹ̀ ṣe ó dàbẹ̀ ni pé àwọn èèyàn ti ń gbọ́ gbogbo àròyé irú táwa ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí náà ara àròyé yẹn náà ni so ó dàbẹ̀ pé àwọn èèyàn ti mọ̀ torí àti sọ́nsìn pé kò kí ń ṣe gbogbo àti èèyàn bá nírò pẹ̀lú jẹ́ ibà màléríà o ó lè jẹ́ covid nineteen. pàápàá jùlọ dókítà wa wọ́n sọ nǹkan kan nínú covid nineteen yẹn pé àìlèmí dáradára ó lè má jẹ́ bẹ́ẹ̀ òṣùwọ̀n tá a bá ti rí i pé àlèmí délẹ̀ ká tètè yà lọ sí ilé ìwòsàn ká lọ hmm. ṣe. kẹ tó béèrè béèrè mi mo tún rántí nǹkan kan òun ń tiẹ̀ báyìí nísìn òun tí wọ́n tún wá fi lè bẹ̀kọ́ ó kàn wá jẹ́ pé kó tó wá di pé ìyẹn máa bẹ̀rẹ̀ ó lè ti pẹ́ lára hmm. èèyàn lè má lè gbóòórùn dáadáa ah o lè má lè gbóòórùn dáadáa dẹ tó bá fi nǹkan sẹ́nu o lè má mọ taste ah, nǹkan tó fi sẹ́nu yẹn ah, eh, so àwọn méjì yẹn jẹ́ kókó tí èèyàn gbọ́dọ̀ fura eh, sí. ó kàn wá jẹ́ kí ìyẹn ó lè má ṣẹlẹ̀ nínú gbogbo èèyàn. Eh, ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe àdúpẹ́ àrùn yìí báwo la ṣe ń ṣe ìtọ́jú ẹ̀ báwo la ṣe ń ṣe ìtọ́jú àrùn covid 19, a gbọ́dọ̀ tanra wa jẹ títí dàsìkò tá a wà yìí a lè sọ pàtó báyìí pé báyìí náà ṣe ń ṣe ìtọ́jú ẹ̀ gbogbo ọ̀rọ̀ ẹ̀ náà bí èyí jẹ èyí èjẹ ẹ jẹ́ ká dá ilé ìlọ́gbọ́n ẹ jẹ́ ká dá ilé ìlara òun là ń ṣe a lè fi wé ibà gbogbo wa pátápátá wà ń bì la mọ̀ bá ṣe máa tọ́jú ibà àfi tó bá wá kọjá agbára wa la máa lọ bóníṣègùn ìpè à ibà yìí ti ń ṣe mí láti bí ijọ́ mẹ́ta ò mo ti ṣe léyìí mo ti ṣe léyìí kò lọ torí pé àkàyé ti wà bí èèyàn ṣe máa ṣe ìtọ́jú ibà ṣùgbọ́n ilé yìí bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ìpele méjì náà la lè pè because àrùn yẹn ọ̀nà mẹ́ta ló ń gbà yọ lára àrùn ikán èèyàn tiẹ̀ lè má ní àpẹẹrẹ kankan but kìnìún yẹn ti wà nú ara o bọ̀ kò ní gbé. mo sọ fún wa pé ìta àti ẹ̀kí lápẹ̀rẹ̀ rárá yẹn pé ó ṣẹ̀ṣẹ̀ dé ni so àwọn èèyàn wa ò ní ìdìbò orúkọ yẹn nìkan dẹ́ta ìkan deltacron ìkan omicron kò sí tó fẹ́ forúkọ yẹn ṣe <laughs> nígbà ní láti mọ̀ ni pé àrùn yìí o kòkòrò àìfojúrí òun ló ń fà so ohun tó ṣẹlẹ̀ ni pé ní báyìí téèyàn bá ní àrùn yẹn tó bá yẹ pé àwọn àpẹẹrẹ yẹn ò pọ̀ ju agbára lọ èèyàn lè rọra jókòó sílé kó dẹ̀ máa ṣe àwọn ìtọ́jú kó fi kìnní tá a fi ní ká máa fi bomú yẹn ẹ̀rí kémi gan mi ò fi bomú mọ́ ó dà yẹn pé àti ń gbàgbéra bóyá ká dẹ̀ lè gbọ́ra wa dáadáa ẹ̀sùn mo ṣe rí ní ìkọ́rùn mi ṣùgbọ́n ẹ̀yin olóòtú mi ti ẹ̀rí lọ́wọ́ yín rárá ó dàgbé ti gbà pé kò sí covid nineteen mọ́ <laughs> so ìyẹn ni ká máa fọwọ́ ẹ dárúkọ oògùn aporó sanitaisa lẹ́ẹ̀kan máa fọwọ́ jókòó sílé ẹ má jáde yẹra fún àwọn tẹjọ ń gbélé torí àrùn yẹn ó máa ràn ó máa ń ba atẹ́gùn ṣiṣẹ́ so ó máa ràn ṣùgbọ́n tó bá wá di pé ó peléke ẹ mọ̀ pa sọ pé àìlèmí dáadáa pẹ̀lú àpẹẹrẹ tó máa ń gbé jáde tó bá múyàn àìmí dáadáa yẹn gangan gangan ló máa ń ṣekú pa àwọn èèyàn because tó bá ti gba imú yẹn wọlé inú ibi tá a fi ń mí ibẹ̀ ló máa ń lọ jókòó sí a máa wá ṣe ọṣẹ́ oríṣiríṣi tó yẹ pé atẹ́gùn tá a mí kò ní lè wọ àgọ́ ara so òun ló jẹ́ kó jẹ́ pé ọ̀pọ̀ èèyàn kú nígbà tí àrùn yẹn dé tó ṣẹ̀ṣẹ̀ dé ṣùgbọ́n níṣẹ́ táwọn èèyàn ti ń gbọ́n pa àwọn èèyàn kì í dúró de kó dé ibi tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wá lọ gbé wọn sí isolation ẹ rántí pé nígbà tó dé ní twenty twenty twenty one ìjọba nàìjíríà àti àgbáyé wọn ná owó tí wọ́n ń kọ́ isolation center bí ẹni tó ń kọ́ iléèwé ṣùgbọ́n ẹ̀kọ́ tí gbogbo yẹn wọ́n ń sìn torí ó ti lọ sílẹ̀ ìfà àgbáyé gan sọ pé ó ti ń lọ sílẹ̀ ẹ rí i pé ilẹ̀ gẹ̀ẹ́sì UK àwọn tiẹ̀ ti wọ́n ti tú gbogbo ìhàmọ́ra wọn wọ́n ti tú ìhàmọ́ra wọn ní kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ so bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣe púpọ̀ ẹ ti sọ fún wa wípé èèyàn lè ṣètọ́jú ara ẹ̀ nílé bá ní covid-19 nílé afẹ́mọ kí ni èròǹgbà yín lórí oògùn ìbílẹ̀ fún àrùn yìí ǹjẹ́ ẹ fọwọ́ sí oògùn ìbílẹ̀ torí oríṣiríṣi là ń gbọ́ ń sìn hmm. wá nìkan rìsáàṣì wọ́n ti ṣe jáde ǹjẹ́ ǹjẹ́ kí ni èròǹgbà yín lórí oògùn ìbílẹ̀ fún ìtọ́jú àrùn covid-19. ṣebí tẹnitẹni takisa wọ́n níyẹn ní tààtàn a sọ pé kò sóògùn ìbílẹ̀ ṣùgbọ́n ọ̀tọ̀ ni ti tọ́lú ọ̀tọ̀ ni ti tọ́lú ọ̀tọ̀ ni ti tọ́lú tọ́lú ẹ̀yìn àrùn covid nineteen tá à ń sọ ń sìn àwọn olóyìnbó gan tán sọ lórúkọ wọn ì tí ì rògùn ṣé ifá la dàlúlẹ̀ ní àbọ̀pẹ̀lẹ̀ lágbélulẹ̀ tá a fi rí oògùn tiwa so ní tèmi lóríṣiríṣi là ń gbọ́ wọn ní research kan ní tèmi o èmi ò gbà pé oògùn ìbílẹ̀ kankan wà tó lè bá àrùn yìí jà lọ́wọ́ tá a wà yìí hmm. bóyá kẹ́ ń sọ pé lásìkò tá a wà ní stúdíò yìí hmm. torí a lè jáde tán sìn kan ló ti jáde bọ̀ lọ́wọ́ tá a jókòó lọ́wọ́ yìí kò sí oògùn ìbílẹ̀ kankan tó lè gbọ́ covid nineteen torí òyìnbó gan olóògùn. ṣe dókítà wa adúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ fún bẹ́ẹ̀ tí ẹ ṣe là wá lóye lórí àrùn covid nineteen ṣùgbọ́n a fẹ́ sọ pé ǹjẹ́ ó jẹ́ àrùn téèyàn lè dẹ́kun ẹ̀ ká tó lọ ní kíákíá ẹ bá wa Ehm, gẹ́gẹ́ bí mo sọ fún yín lẹ́ẹ̀kan pé àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe yìí ó jẹ́ káwọn èèyàn ti wá mọ̀ ohun tá a lè ṣe tí kò fi ní kàn wá òun náà ni pé ká máa bo imú wa ká máa fọwọ́ wa pẹ̀lú omi àtọṣẹ ká máa lo ìgbéléwọ́ àpòrò sanitizer ká máa fi sápò ká máa mú kiri tá a bá fọwọ́ kan ilẹ̀kùn tá a ṣí ká fi kíní yẹn pawọ́ tá a bá fọwọ́ kan railings bóyá agun òkè gbogbo ohun tá a bá ṣáà ti fọwọ́ kan tó jẹ́ surfaces ká máa fi kíní yẹn pa ọwọ́ wa ká dẹ̀ má máa lọ sí àgbo tí èrò bá pọ̀ láì bomú wa a bá ti ṣe yẹn a máa lọ sílẹ̀. ẹ ṣe púpọ̀ láti bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún òun náà láti ń bá dókítà wa sọ̀rọ̀ dókítà wa àbáyọ̀mí ẹ̀rín oṣù tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ dókítà ní ilé ìwòsàn Federal Medical Center ìdíàbá ní abẹ́òkúta mi dókítà wa akínyìnlẹ́ǹkan sí ẹ ṣe púpọ̀. ẹ ṣe olóòtú a máa rí yín bá títí ọjọ́ mẹ́jọ tá a tún máa mú àkọ́tún ètò yìí wá sí ojú ìwòran yìí orúkọ tèmi ni Àyìnlá Balógun ó dìgbà. oògùn bílẹ̀ afúnni ni wọ́n sọ olóyún abẹ́rẹ́ láì ṣiṣẹ́ abẹ́ ewé ń jẹ́ oògùn jẹ́ má ṣe lògùn without doctor's prescription mo tẹnu mọ́ mo tẹnu mọ́ call on doctor's attention.